ó ṣẹlẹ̀ tán ọ̀dà alhamdulillah ẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ ṣe rí tá bá pèèyàn ní ẹ̀rù ọlọ́run ó yàtọ̀ sí ẹ̀rù ara wa ẹ̀rù ara wa kí n sọ ọ̀gá sẹ́rú fáwà sọ ọ̀gá ọmọ náà gbà wọ́n sẹ́mu rẹ̀ ẹ̀rọ náà gan nígbà kan fún ẹ̀dẹ́rù fi wà gẹ́gẹ́ sẹ́wọ̀n tó tẹ̀yàn bá ní ẹrú ẹ̀rọ lè mọ̀ fún lóúnjẹ náà sọmọ ìsọmọ ọdọọrùn ìsọmọ sẹ́wọ̀n ẹrú gẹ́gẹ́ tí lárúbáwá ń pè ní aláàbù èyí ni má fún lóúnjẹ bí ọba fún lóúnjẹ yòó o lè má fún nílé bó bá ní ẹrú ó lè mọ́fún lómi wọ́n kì í challenge èèyàn pé èèyàn fi ìyà jẹ ẹrú ẹ̀ ẹgbọ́n mi èèyàn lè ta ẹrú ẹ̀ èèyàn lè bu èèyàn lẹ́rú ẹ̀ wọ́n lè jogún ẹrú lọ́wọ́ yẹn ẹ́ tọ́ ẹrú rù táàbà alábàá jẹ́rú ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo nǹkan tí mo kà í lọ́wọ́ fi bá wa lò mẹ́ òun ní fi bá a lò ń bẹ tẹ́ ẹ bá mọ ẹrú gangan etí ẹrú máa ń ṣe tẹ́rú bá ṣe mistéèkì ọ̀gá rẹ̀ fojúfò yóò jẹ̀yà alájẹ ìgbà ẹgbọ́ kọ́dẹ̀ ẹgbà ẹgbọ́ tí bàbá tó wà ní ìgbà ìwọ yìí ẹrú ni wọ́n fẹ́ yà pé ẹgbẹ́ pé bàbá tí tẹ̀lé ẹrú ọ̀rọ̀ fẹ́ máa bí wọ́n fẹ́ máa ṣe ẹ́ ìtẹ́ǹsẹ̀ ni pé ẹni tó ṣe pé bó bá ṣe mistéèkì kó tọ́yà fún un ẹni tí òun gbọ́dọ̀ sí ọ ní ń bọ̀ táwọn ọlọ́ọ̀bá wa tó bá kọ̀ wá ní ẹrú tiẹ̀ inú gbogbo nǹkan tí mo kà á lè yí ìwọ lọ́wọ́ fi bá wa lò ó fún wa lóúnjẹ ó fún wa lómi ó tún fún wa ní ráìtì ownership ẹrú náà ó ní ìgbọ́lẹ̀ ẹrú wọ́n ní ẹni tó lọ ẹrù ẹgbẹ́ wọn. lọ́wọ́ ẹ̀rọ iná ẹ̀ka ìdíjẹ́ mọ̀ ẹ̀rọ ìdọ̀rọ̀ pé èmi mọ̀ nìkan rẹ̀. bọ̀dé mi wọ́n rà wà ní òní mo bí màlúù òbí mo ní bàbá àwọn òní kò sẹ́nì kankan nù wa bá ti parí lẹ́wọ̀ lọ́nà táà lé kílébù sí nǹkan kan báwa lá ní. tọ̀só ẹ kọ́kọ́ gbé kú oúnjẹ tó bá ti pa bá jẹ́rú ọlọ́run ẹ mọ̀ mọ̀ fi wá wó pé bá ìdá ti ń jẹ́ ìdákọ́là wa ń jẹ́ ìyẹn làwọn kan náà àwọn kírísítẹ́nì ń gbọ́ yé lẹ́nu ìsọ pé ah, à ń tẹ̀ra wọn lọ́wọ́ à ń sọ̀rọ̀ ọmọ mọ báyìí fún ọ kúránì ti dì bọ́ǹkì kúránì yóò yí tẹ̀ pé àwọn ọmọ ọmọ ìfọwọ́ ìfọwọ́ ọmọ náà ìyàwó ìfọwọ́ ìfọwọ́ a kì ní wàkọ́ọ̀lẹ̀ àwọn yahudu àti nasara pé nánú abúná ulayi ìbá òhù ọmọ ọlọ́run olóòfin ọlọ́run àbí láwọn ọ̀pọ̀ pẹ́pẹ́ kìí ṣe fún ọdún tó síìtì wọn pé kèébì àjẹwà ọlọ́wọ́n tó fi bẹ́ẹ̀ ni ọ̀dà fálìmọ̀ yóò àzíbù kọ́m bí ìdùnnà obì kọ́m síbẹ̀ lọ́mọ rẹ̀ ní kí ló ti fi àjẹ pẹ̀lú ẹsẹ̀ yìí ẹ̀dá ìrẹsẹ̀ tó fi àjẹ yìí títí ọjọ́ sì mọ̀ ẹ̀kọ́ wọn ọjọ́ sí ìgbà ẹ̀yẹ gbẹ́gbẹ́ náà bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ò lọ́mọ àwọn ọmọ ọdún tó bá wà bá wọn wà ń kọ́ wọn irú ọ̀gbọ́n tó bá wà ń kọ́ so táwọn abala bá jẹ́rú ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé à ń sáàpù ọlọ́run ẹmẹ́yẹ kí n tàn yín ẹ sì rí dáadáa lónìí ẹ rí ọ̀rọ̀ mi sọ yìí bá a ṣe wà lẹ́kọ̀ọ́ yìí a ṣe wà lẹ́kọ̀ọ́ yìí ká ní mo kàn fẹ́ fi ṣe example ni o bá a ṣe wà àsọ̀sẹ́sìn wa tá a bá sọ fún wa inú kó jẹ́ mẹ́gàjì àdúgbò yìí bóyá àdúgbò yìí jẹ́ àdúgbò x hmm? tájú tàfẹ́ fún ọ̀nà mọ́gàjì ẹ̀wọ̀n náà lè bí sọ́bjẹ́kì bí èèyàn 100 tó mọ̀ pé mọ́gàjì àti kán fún ọ ní táìtù pé o jẹ́ ẹrú Tinubu Thank tọ́ sẹ́wọ̀n sáyẹ́nsì ṣe ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọ̀dàlù ẹ̀rọ ìrìnà òòrùn kò ní lórí ìgbà ẹni tá a ní ìtàn wọn. ẹ̀rọ ìrìnà òòrùn bẹ́ẹ̀ náà ní kọ́lọ́ wa pè mí ní Abdullah ẹ̀bọ̀ ẹni tí wọ́n líǹkì mi máa ló jẹ́ kí n ní máa bú ẹ̀gbọ́n kéèyàn jẹ́rú àwọn ọ̀rọ̀ dàbí kéèyàn jẹ́rú ẹ̀dá sábà túbọ̀ ẹgbẹ́gbà ti jẹ́ máa rán ọba kò sí ẹni kankan tó jù ìyàn lọ gbogbo àwọn yóò kọ́ lẹ́bù kan lẹ́jọ́ wa ìtumọ̀ ẹ̀rí kẹ́nìk ẹnìkan kan wá o ọ̀gá ẹ̀yọ̀ kan náà ló wa gbogbo wa kọ́ o lẹ́bù kan sàmọ́ torí táwọn tán wò túmọ̀ wọ́n wò túmọ̀ pé ẹrú ẹrú tẹ̀dá abọ́bajú tó ń bá wọn sọ̀rọ̀ ó bàbá rẹ̀ tí wọ́n fẹ́ wọ́n tẹ̀ yìí kí wọ́n ti yìí ẹ̀ ẹ̀ tí wọ́n fẹ́ wọ́n sọ̀rọ̀ lápá tó bá fún ọmọ bọ́ọ̀lù nísìnyí ẹ̀ bá gbọ́ káwọn ẹ̀ka tó ọ̀gbẹ́ni wá afẹ́ promote ẹ̀ wàá jẹ́ dpo sanu àbí kò jẹ́ ọ́bìlì president Buhari. sẹ́wọ̀n pé ní pépà dp owó wọ̀ àmọ́ dp owó lẹ́gbẹ̀ẹ́ ìdìlì buhari ẹ̀dàkọ̀ yìí ni mo fẹ́ irú tí ọlọ́run ọba ń pè káàpè lẹ́rú nù tábà pèèyàn lẹ́rú ọlọ́run ọba ìtumọ̀ pé ẹnìkan kan ò tó yàn èèyàn ò sì lè sáàfù ẹnìkan kan ẹnìkan kan ò tó àgbà sábẹ́ẹ̀sì rẹ̀ àbọ̀lọ́ ẹni ò tó bá bá tọ́ra rẹ̀ ó gbọ́dọ̀ àbọ̀lọ́ ni wọ́n ní lè tẹ wá rí bàbá tẹ wá ọba tó ìgbọ́n ló dá gbogbo àwọn tí òun wà ní lẹ́yìn ẹ̀rù wá sí lọ́dọ̀ ẹ̀. ọlọ́run ọba nìkan ló wà lókè gbogbo àyókù jẹ ilé láǹsì sọ ẹ̀rọ̀dọ̀ níjọ́ táwọn èèyàn fẹ́ máa gbọ́ ànábì yìí sábẹ́ òun ráhùn kò tó bẹ́ẹ̀ kó sakọ kó sasẹ́ ìfowópamọ́ ní ọ̀rẹ́ ẹgbọ́n àyàkúnà abdàlélá kí wọ́n fún èmi ò ní fún ọmọ màá sí ìtẹ́ ń pè wọ́n náà yìí kò tó bẹ́ẹ̀ kó sakọ kó òun ò lè jẹ́ ọ̀rọ̀ wọ̀lẹ̀lmẹ̀lá ìkásùlùmọ̀kọ̀rọ̀bù

ó ti gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fẹ́ wé kó ṣeé ṣe ọlọ́run ló ń fẹ́ torí ẹ̀rí pé ń jọ tọ́lọ́ sáwọn ìbá ti sọ̀rọ̀ sáńkọ́ ń jọ tó fẹ́ sọ̀rọ̀ ànábì yìí sáńkọ́ ó ní wọn sọ báyìí ń pa rẹ̀ ẹni tẹ́ ń wí in huwa illa abdun an'amna alayhi ẹrú ẹrú wa ni tá a ṣe dẹ̀ra fún waja'alnahu matalan li bani Isra'il adẹ̀sẹ̀ láwùkọ́ ṣe gidi fáwọn ọmọ Isra'il ayẹ́sìn ibi tẹ́tù pé ayẹ́sì tó wà lítẹ́ẹ̀dì mọ́ kwẹ́sàn ẹlẹ́kejì nígbà tó lọ́wọ́ bá sọ pé bọ́lọ́ ọ̀pá níbi tí ń súnmọ́ sọ́mà sí torí jìbì nílù torí jìbì nílù ọlọ́ọ̀ni fa àwòhá ìlà abdìhí máa àwòhá ẹ ẹ bá sọ ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى شديد القوى جبريل كل اgbára gan lọ́lọ́run kan kẹfì kókó wà yìí ẹ́ bèbè ọ̀kì fọ́sà ó lágbára gan tó ti dúró déédé ẹ́ wọ́n wọ́n bẹ okùn ala Jibrilu wà lókè sánmà àdéhùn sáà sọ fún òun rí Jibrilu rí ní bọ́lọ́run bá ṣe dáa gangan àfẹ́lẹ́jì bìkọ́ sọ́lọ́ ti dá Jibrilu gangan tẹ́ ọdún ṣe ní iye six hundred lónìí tó o bá tẹ̀yẹ̀ báyìí yóò ka gbogbo sánmà báyìí àdéhùn bá nígbà tí Jibrilu wà kọ́ yìí tó Jibrilu wà sọ òun wà lókè ẹ́ eh? ó wà lókè wọ́wọ́ bí kúrò ara fún mẹ́dánà jìbìrì wá súnmọ́ fàtàdánlá ó súnmọ́ ní sọ̀sẹ́lá fàkánà kọ́ọ̀bà kọ̀wọ̀sẹ́yìn àwọn àdìnà ó wá súnmọ́ ní déédéé àbáfẹ́fẹ́ta bá mú ọrọ̀ ọ̀fà sẹ́mọ́ ọrọ̀ ọ̀fà ọ̀rọ̀ nígbà tó súnmọ́ ọlọ́ni fa ẹwọ lẹ́nu

níjọ́ tó bá fi lè lẹ́rú tẹ́rú bá fi lè wọnú fífi wọnú bẹ́dúrọ̀mù rẹ̀ ẹ̀rọ o ti kúrò lẹ́rú ṣùgbọ́n ọlọ́run ọba ò fẹ́ wọ́ọ̀dù ọmọ ọlọ́run ọba ò lè mẹ́rin kankan lọ́mọ ẹgbọ́n kò fẹ́ kódà kò fẹ́ ìtàn náà kò mọ̀ ní ìfẹ́ náà wọ́n bí wọ́n wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n náà ń lọ òun ò fẹ́ ṣùgbọ́n kò fẹ́ ni háyẹ́ ìtàn lè fún ọ pé báyìí nǹkan kan ò lè jáde látara òun ẹ̀gbọ́n ẹ̀rù rù bí ẹ̀ bá ti wá ga tó lẹ́rù ló ti máa ga tó bó ti máa ga tó ló ti máa ga tó nígbà tó lọ́nà ọlọ́run fún àdébí kúrò ánì nǹkan ò ní ọlọ́run ní alhamdulillah alladhi nazzala alkitaba ala abdihi hmm? alhamdulillah alladhi anzala ala abdihi alkitab lọ́tọ̀ká ọlọ́run ọba mímọ̀ ẹgbẹ́ fẹ́ràn ọba tó sọ Kùránì kalẹ̀ fẹ́rù so tá bá sọ̀rọ̀ ẹrú tá ń sọ ẹrú pé ẹni tó sáàpù ọlọ́ títí wọ́n ń gbó tó ń gbó tó wá yánwó torí pé kò fẹ́ kan sọ́gà ní náà ẹ̀mù yẹn àbọ́lọ̀ nìkan ṣe ní ẹ̀rù òní pé àwọn táwọn wà ní ọjọ́ máa gbé lára ọjọ́ náà kì í ṣe ọ̀gá ẹyọ ọ̀kan náà

gbogbo tó àgbà gbogbo tó àgbà wọn àwọn ọmọdé ọdún ó ní nkúlù máa fi sàmà wá tó am ilà àti rahman abda gbogbo tó àgbà wọn àfilẹ ẹrú ọlọ́run ni wọ́n jẹ́ general ọlọ́run ó bá wọn kú ẹrú pé lágbájá wa súnmọ́ ọlọ́run special ẹrú nìyẹn special ẹrú wọ̀lá àlàbọ́yọ̀ làwọn christian láwọn fẹ́ bàbá náà nǹkan bá jẹ́ ọmọ ọlọ́run a sọ pé kí nínú ìfòfin jẹ́ bẹ́ẹ̀ àtòrúkọ́ lọ́wọ́ bá fẹ́ràn rẹ̀ ni ṣé èyí àgbẹ̀ ni lóun yàgbẹ́ èyí tọ́ olóhùn tọ́ tọ́ bí wọ́n bá jẹ́ bí ọlọ́run bá jẹ́ ẹ̀dá àbí àbí tó bá gbé ìròyìn ẹ̀dá ìròyìn ọlọ́run fẹ́rù kankan tó lánàbì ìsá ọlọ́run ni ọlọ́run láwọn ànábì ìsá ti ya rẹ̀ fẹ́ràn fún èyíṣọ́ láàrin sọ àmà méjì ń jẹun mọ̀nà sẹ́mọ̀ tó fẹ́yàn jẹun ẹni tó bá jẹun yóò yàgbẹ́ káná lọ yàgbẹ́ ẹgbọ́n pé wọ́n ń bọ̀ wọ́n lọ yàgbẹ́ ọlọ́run ẹ̀fọn ilé bá gbọ́ ẹ́ gbogbo wa nífẹ̀ẹ́ yíká béèrè tá bá bímọ tá a níyàwó ṣé a ń fọmọ sọlá ni àbá ní yes now pé ẹ mo kàn fẹ́ yàwó àwọn ìníjẹ̀ níjẹ̀ kò ní fẹ́ ẹ̀gbọ́n so ọlọ́wọ́ ní sẹ́ni gbogbo iji nísìnyí ta ni chief security officer of Lagos state governor bi governor náà ni ló ga jù ní lẹ́kọ̀ọ́ àbí ọ̀rọ̀ tọ̀ ṣe mọ̀ táwọn olóṣèlú tí mo ń gbáyì àwọn kọ́ gbogbo wa òye wa ló ní chief staff ṣe ògbé yẹn yẹra rẹ̀ kò yẹra rẹ̀ ó ń pọ́nra rẹ̀ ìtumọ̀ chief servant ni pé èmi lọ̀gá lóòótọ́ o àmọ́ mi ò ní tíìtì yín bọ́gà tí máa ń tíìtì ẹ̀rú ẹ̀ka mi ní one of you. ẹ̀gbọ́n anybody tí bá ń takò orú tó lọ́rùn sí sọ ọlọ́run ọlọ́run tí ń tojú ọrùn ẹ̀dá tẹ̀dá wò ẹni kí ni ìtumọ̀ chief servant tí gọ́fúnà ń jẹ́ tí wọ́n fokùn sí lọ́rùn ni wọ́n fà lọ ìtumọ̀ rẹ̀ lọ. dẹ́nì kejì lóòótọ́ ànábìsọ̀ sára ń dé lẹ́bù kan nígbà tó débẹ̀ tán tí wọ́n ní kí jùlọ yìí dúró in tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ọba àti ànábì sàṣálà náà ló mà ṣùgbọ́n ànábì ní ọlọ́run ọba ó sì fi hàn wípé ànábì súnmọ́ ọlọ́run ju bí jìbìrì gan ṣe súnmọ́ lọ ànábì nípò lọ́dọ̀ ọlọ́run ju jìbìrì lọ in fact ṣe é mara nǹkan tó fi jìbìrì lápọ́nlé àpọ́nlé ni pé ọlọ́run ọba rán sí àwọn ànábì ọlọ́run ṣẹ́gbọ́ ṣẹ́gbọ́ bí kí n sọ pé ah lágbájá wàláì wọ́n ti fún ní iyì wo wọ́n ní nàìjíríà fi dé ambassador sẹ́wọ̀n tó wẹ̀ ambassador ní pé mo rán lọ́wọ́ ọ̀pẹ́sẹ́ntì mi nílùú báyìí nítorí wọ́n fi mú ìnáwó fún wàláì mi ni wọ́n túwìtì mi wọ́n rán ẹni tó bá jẹ́ àmbásádọ̀ tó gbó kìí sí lẹ́bù kan ní pẹ̀lẹ́ tó bá jẹ́ àmbásádọ̀ Nàìjíríà àti US tàbí ta ló bú àwọn lọ tí ẹ̀sìnṣẹ́ ìwé ẹ̀yẹ̀ kan bá rán ọtí lóbi tábì ìwé èèyàn tí wọ́n jẹ́ ntọ́nà bá fi lè múru jìbìrì lóṣù nípa àwọn ànábì ọlọ́run lòún rántí lọ́pọ̀ Muhammad lọ́sọ́ Ibrahim ní tí jìbìrì náà fi ní pọ́nù ní Kùránì sọ pé sórí jìbìrì lóyún kọ́ innahu laqawlu rasulin karim òjíṣẹ́ alápọ̀lẹ́ ní jìbìrì veku wàtí ẹni tó lágbára inda del arsh ó bẹ̀rẹ̀ wọn àwọn tó ní aláàtúmọ̀ kí ẹni tó nẹ́pọ̀ ni ó nẹ́pọ̀ ìgbọ́sọ̀ àwọn ànábì ọlọ́run lọ́rọ̀ wọn sí ẹ̀hẹ́n so wallahu alam Tọ́. Wọ́n fẹ́ kọ̀ọ̀kan jù